bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ẹ jẹ́ máa kíra wa wípé àpò òwúrọ̀ àpò ojúmọ́ ní àpò ojúmọ́ àpò ojúmọ́ ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tòkó gbogbo yín náà là ń kiri pé ẹ káàárọ̀ nítorí bàjá bá gbé egun àdọ̀bálẹ̀ paragajá bá ìdọ̀bálẹ̀ là ń kí àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ọ̀sẹ̀ máa ń kọ́ ni ẹ̀wọ́ lẹ́ẹ̀fà gbà ó àgbà ní í gbani tẹ́wọ́ lẹ́fà gbà fún àgbà ní í gbani lọ́jọ́ jíjẹ àgbà ní í gbani lọ́jọ́ mímu àgbà ní í gbani àgbà àgbà àgbà ní í gbani. gbogbo àgbààgbà lẹ̀ yí pátápátá ńlá kí kódà ọ̀dọ́ ọmọdé lẹ̀ yí ọkùnrin lóbìnrin lẹ̀ yí àkínyìn pé àpòjúmọ́ àpòjúmọ́ àpòjúmọ́ mọ́ ojúmọ́ rí ojúmọ́ ayé ojúmọ́ dùn ní láṣẹ lẹ́fìmọ́ rẹ̀ jíjáde wa níbi tá ti ń wá oúnjẹ òjò wa lónìí yìí a ní pàdé ohun tí yóò jẹ wá láṣẹ Elédùmarè ohun gbogbo tí a bá béèrè lọ́wọ́ Elédùmarè ni yóò fún wa tí ó sì ní pa wá lára ohun tí a bá béèrè lọ́wọ́ Elédùmarè tí yóò bá pa wá lára ká sọ pé Elédùmarè ò ní ṣe fún wa nítorí pé àlérò ohun tí yóò pa wá lára lágbára ọba òkè ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà hmm, apá àtẹ̀wọ́ra àpò ìlà lórí ìyè lágbára ṣe Elédùmarè àmọ́ àlàájá ẹni tẹ́sí wà lókè òkun náà ẹ kú bójú ọjọ́ ṣe rí ní ilẹ̀ gbogbo níbi tí ẹ wà lápá ọ̀hún ilẹ̀ Yorùbá àti gbogbo ilẹ̀ tí gbogbo á bá tẹ̀ pátápátá Elédùmarè yóò jẹ́ kó jẹ́ ilẹ̀ rẹ̀ kó jẹ́ ilé ayọ̀ fún gbogbo wa alágbára ṣe Elédùmarè ẹ̀yin tí a wá jẹ́ olólùfẹ́ ìkànnì yìí tó jẹ́ pé lóòrèkóòrè lẹ́ máa ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká tún lè yín lọ́gbẹ̀rún ká gbóṣùbà kalẹ̀ kàdé òfun yín nítorí pé nǹkan ní ìjìká tí ò jẹ́ ká ṣò jábọ́ lọ́rùn wa tí ò dàbí dọ̀rọ̀ mi bí ìgbà tí ò bá wọ gáwùn ni tí ò dà bẹ́ẹ̀ lọ́rùn wa nǹkan ní gí àlàbà tí ò jẹ́ kí ọgbà wa kó ti wọ́ lérí ìkànnì BGI TV nǹkan náà ń jẹ́ bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn nítorí pé bá àbá ṣe bàbá rẹ̀ ni wò kò sí ohun tá a fẹ́ ṣe màá dúpẹ́ pé à ń ṣe a sì ń rẹ́ ni wò ẹ̀yìn ń náà ló ṣe fún wa lórí ọ̀fẹ́ láti túbọ̀ máa ṣe dáadáa sí Judah àtẹ̀yẹ̀wá bàbá ti ń ṣe lórí nǹkan nìyí Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi ìdẹ́kọ̀ lórúkọ bàbá mi olómi ọgbọ́n àwọn èèyàn pè mí ọmọ ara kí ni mí mà George ọmọ ẹbí ní sinmi ẹ̀kọ́ kì í sinmi èmi náà ni mo jẹ́ àtúkò ètò ní fún ti ojúmọ́ aláyọ̀ ti di òwúrọ̀ òní yìí abala mẹ́ta tó pín sí abala àkọ́kọ́ rẹ̀ náà ní àwàyé níbi tí a ti fún yín ní àwọn kókó tó sọ nínú ìwé ìròyìn ẹ̀ olójúmọ́ ilẹ̀ wa láàárọ̀ òní yìí láàárọ̀ òní yìí a máa mẹ́nu bà ìròyìn nítorí ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń dúnkokò pẹ̀lú àwọn gómìnà ní gbogbo ìpínlẹ̀ káàkiri àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kan ni wọ́n ti ń dúnkokò lórí owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà yíyan àádọ́ni ẹgbẹ̀rún náírà seventy thousand naira tíjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n bọ̀wọ́ lò òun náà ni wọ́n ti ń dúnkokò wípé àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n bá kọ̀ láti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa san pípa àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà wọ́n fi mú dákú wọ́n fi ń ṣeré ni o níwájú àwọn alálàáfà ìwé ìròyìn Vanguard ló jáde ní kan náà nínú ìwé ìròyìn Vanguard yẹ náà mú sí wa bí ètò ọrọ̀ ajé wa ṣe bàjẹ́ fa wàhálà sílẹ̀ yìí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ó ti dá wọn padà lọ sóko square one báyìí náà ló dá wọn padà sí níbi tí wọ́n ti ké gbàjarè lórí rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ńláńláńlá báyìí òun náà ni wọ́n ti di gbádàgbọ̀n wọn tí wọ́n sì ti kúrò ní orílẹ̀-èdè nàìjíríà kódà tí wọ́n sọ pé àwọn òṣìṣẹ́ ọ̀hún náà wọn ò ṣe mọ̀ nítorí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ibi tí ó bá wọn dé lórílẹ̀-èdè yìí ara mẹ́rin rí mo rí olóńgbò mo mà rí lórí àtẹ̀wé ìròyìn pọ́ǹchì wọ́n ti wọ́ ẹ̀wọ́lé obìnrin kan prọfẹ́tẹ̀ẹ̀sì àti olùkọ́ ilé ẹ̀kọ́ kan wọ́n mà ti wọ́n wọn lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn kìnnì nítorí pé wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gba owó mílíọ̀nù mẹ́jọ náírà lọ́wọ́ èèyàn kan látàrí pé wọ́n fẹ́ ṣògùn abẹ́nú gàngàn wọ́n fẹ́ ṣe fún arábìnrin ọ̀hún náà ẹni wá fa owó fún un ẹni wòwù náà ló pàdé ní máa gbà lọ́ba gbà ní eight million naira ṣùgbọ́n bọ̀ gbà ní eight million naira báyìí wọ́n ti wọ́n wọn sí ilé ẹjọ́ tí yóò bá wọn yanjú rẹ̀ ẹ wo kọ́ lọ́mọ ṣàánú wa o kó má fa ẹ̀mí wa lé àwọn tí yóò pa ẹ̀mí wa kó má fà á lé wọn lọ́wọ́ o hmm. ìpínlẹ̀ Ògùn lélẹ̀ ti ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ nílùú Abẹ́òkúta ní Diaba ní Federal Medical Center kódà wọ́n ti sọ pé wọ́n ti bọ ọjọ́ iwájú wọ́n ti bọ ọjọ́ ọ̀la ọ̀dọ́mọbìnrin yìí wọ́n mà ti bàjẹ́ o ọ̀dọ́mọbìnrin ni wọ́n ní ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ LAUTECH kódà wọ́n sọ di nǹkan míì tí ọmọ yìí tí ò fẹ́ dà ìwé ìròyìn Bluntton Times náà ní gbìyànjú jáde láàárọ̀ ìtìbànújẹ́ púpọ̀ bí a ṣe ń ṣàyájọ́ ọ̀dọ́ ní àgbáyé ẹgbẹ́ máa kí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá pé happy youth day ní òní yìí ààrẹ bọ́lá ahmed tinubu àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa wọ́n máa sọ̀rọ̀ lórí àwọn ọ̀dọ́ o jẹ́ gbàgbé nigeria youth alese, ọ̀rọ̀ tí ààrẹ àná tó ń lórí àwọn ọ̀dọ́ ìwọ̀n ọ̀rọ̀ tí ààrẹ ilé náà tó sọ ṣé ẹ fẹ́ gbọ́ bá fẹ́ gbọ́ làárọ̀ òní ẹ má kúrò ń bẹ̀ ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n jáde láàárọ̀ ni kí àjọ kájọ gbé kájọ yẹ̀ wò àìsíbẹ̀ náà láì bá wọn dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ni wọ́n ti ń ṣe e, ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ kò bá kò gbé sí ẹgbẹ́ òṣèlú APC àti ìṣèjọba tí ń bẹ lórí àléfà lọ́wọ́lọ́wọ́ yìí ó dàbẹ̀ nígbà ẹgbẹ́ òṣèlú APC ọ̀rọ̀ ti ta bà wọ́n báyìí o nítorí ìkan lára àwọn olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC òun náà ti dìde ó ti gba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lámọ̀ràn pé ó bá sì tẹ̀ sí ààrẹ tó bá sì tẹ̀ sí àmọ̀ràn yìí wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà yóò gba àtúnṣe pátápátá nínú ìwé ìròyìn new telegraph bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lóòrèkóòrè ní ìpínlẹ̀ nasarawa ó ti mú ìbẹ̀rù bójú bá àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún náà o nítorí ikú tó ń pojú gba ẹni hmm, òwe báyìí náà ni ó ń pa fúnni o ẹ wò ó nínú ìwé ìròyìn The Sun láàárọ̀ nìyí nǹkan míì tún ń rúgbó bọ̀ o nǹkan míì ń rúgbó bọ̀ nítorí pé nílé ìgbìmọ̀ aṣojú ìṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún House of Rep wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọwọ́ sí ìwé àbádòfin kan tó ń pè fún pé bí ẹnikẹ́ni bá ilé jáde wípé kí orílẹ̀‐èdè Nàìjíríà kó pín a onítọ̀hún á lọ lu ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gbọ̀n twenty five years in prison tàbí kó san owó ìtanà mílíọ̀nù mẹ́wàá bí ẹnikẹ́ni báyìí lè sọ bẹ́ẹ̀ pé orílẹ̀-èdè ní nàìjíríà kò pín o ètò wa lọ ń gbé ìgbésẹ̀ rẹ̀ <laughs> ṣàánú wa ọlọ́run ajá ṣòro sọ ìwé ìròyìn The Sun náà ló lè e jáde ní àárọ̀ ní ọmọrin ìwòye ọmọ ni a máa bá pàdé nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láàárọ̀ ìròyìn tó àti ń bó ti yẹ ṣùgbọ́n kó tó di ipa àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹja lọ sójú sórí pápá kàlà gbọ́rọ̀ ìnípa tí eré ìdárayá ká lè ṣe eré ìdárayá bọ̀ ń bẹ̀ kàlà wà lè jí pépé à kó ojúmọ́ ní gbogbo tẹ́wá tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì àwọn òmáwòrán bíi BGI TV ọ̀dẹ̀ òdòdó àjòrèbí ẹ jẹ́ ká tó máa fún yín láwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bá ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí tànà oníjọ tèmi tèmi oníjọ tànà torí ìròyìn eré ìdárayá kò ti ṣe bẹ́ẹ̀ ó ti wà ní ìkàlẹ̀ tí mo sì ṣe tán láti máa mú wá sí etí ìgbọ̀n yín ojú mímí omi kì í ṣe àmọ̀ fọlọ́pọ̀ àfin tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa la yorùbá mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run bọ́ kí ló fún mi ṣe ní gbogbo gbà láì dé ìnà pẹ̀lú láì fẹ́ pàápọ̀lọpọ̀lọpọ̀ jọ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ẹni tí ń ṣe orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló mà ti ṣe kóríyá fún ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù dick tigress ìyẹn tí wọ́n fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ wakama ó ti ṣe kóríyá fún nígbà tó fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí látàrí bí wọ́n ṣe yàn án gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá tó ṣe dáadáa fún fún orílẹ̀-èdè nàìjíríà àti láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ níbi ìdíje olympic games èyí tí yóò ṣẹ̀ tẹnu bọ epo ní orílẹ̀-èdè france gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde láti inú àtẹ̀jáde èyí tí ó fi rán ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ àdúrà ngalele lọ́jọ́ ajé àná níbẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe ìdánimọ̀ fún àwọn ìwà tí arábìnrin yìí ní ìwà àṣeyọrí àti àwọn ìwà kan tó mú ẹni yege láwùjọ gẹ́gẹ́ bí adarí rere bẹ́ẹ̀ kò bá gbàgbé pé àjọ tó ń rí sí bọ́ọ̀lù tí wọ́n fi ọwọ́ sọ bọ́ọ̀lù tí wọ́n fi ọwọ́ sọ sínú àpẹẹrẹ basketball ẹ̀yẹn FIBA ni wọ́n kéde rẹ̀ ní ọjọ́ àìkú sunday pé wàkámà ẹni ọdún méjìlélọ́gbọ̀n òun ni wọ́n fún ní àmì ẹ̀yẹ náà eléyìí ló wá jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ó gbóríyìn fún o kódà ó tún ṣe kóríyá fún látàrí bó ṣe mú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà lọ sí ìpele tó kàn níbi ìdíje náà ká tó já láti ọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè usa ẹ wo ògbóríyìn fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù d bó tilẹ̀ jẹ́ pé ẹ kò gba ife ẹ̀yẹ wálé mo gbé fún ẹ̀yin náà pátápátá ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti oríyìn tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tó gbé fún Wakama ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Samson Siasia kí ni Samson Siasia ń ṣe lásìkò yìí ẹ má gbàgbé wípé Samson Siasia ìjì àṣẹ tó ń kojú lọ́wọ́lọ́wọ́ yìí ni yóò máa wá sí ìdánudúró ní ìparí oṣù tí a wà yìí ìjì àṣẹ tí ó kàn ní pé wọ́n ní ó jẹ̀bi àwọn ìsìn kan pé ó ṣe àṣemáṣe kan lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ní ṣe pẹ̀lú match fixing allegation tí wọ́n fi kàn ní báyìí wọ́n ti nígbà tí ọ̀rọ̀ náà ṣì ń lọ lọ ṣáájú wọn kọ́kọ́ fi òfin dè ní pátápátá pé wọn gbọdọ̀ rí ẹsẹ̀ rẹ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n lọ sí ilé ẹjọ́ wọn bá dìkù sí ọdún márùn-ún ọdún márùn-ún náà ló ti wá ṣe bẹ́ẹ̀ ni yóò máa tẹnu bọ̀ ipò níparí oṣù tí a wáyé gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe ń gbé káàkiri ikọ̀ agbábọ́ọ̀lù látinú ìdíje líìgì orílẹ̀-èdè nàìjíríà ìyẹn npfl àti nnl ni wọ́n ti wà ní ìkàlẹ̀ wípé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ gbé samson síásíá ẹni tí ìrètí wà pé yóò padà sí agbo àwọn akẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbà ní ìparí oṣù tí a wà yìí ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ jẹ́ kí n lọ sórílẹ̀-èdè England nínú ikọ̀ agbábọ́ọ̀lù Stoke City níbi tí ọmọ orílẹ̀ Nàìjíríà kan ìyẹn ẹni tó rúkọ rẹ̀ jẹ́ Pọ̀sún Lawan ti tọwọ́ bọ ìwé àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Stoke City ní sáà tó kọjá ni Lawan lo ìsáà rẹ̀ pẹ̀lú àdéhùn àyálò nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan tí a pè ní Fleetwood tàn gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn tó lè gbá ibikíbi lọ́wọ́ ẹ̀yìn ó ṣe ìrànlọ́wọ́ góòlù mẹ́fà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìndínláàdọ́ta tó ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ láwà ló ti wá fi ìdùnnú rẹ̀ hàn pé inú mi dùn ayọ̀ mi kó láti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Stoke City òun dúpẹ́ lọ́wọ́ àwọn akọ́nimọ̀ọ́gbá méjì tó òun ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn ní orílẹ̀-èdè Ireland àti inú ikọ̀ agbábọ́ọ̀lù Fleetwood gẹ́gẹ́ bó ti sọ di mọ̀ pé òun yóò ṣe dára ìbẹ̀rẹ̀ ìrìnàjò rẹ̀ tuntun nígbà tí wọ́n rà á wọlé ní àná òde gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ẹ̀yẹ́ fi kúrò lọ́dọ̀ Lawan ìyẹn jẹ́ bó ṣe jẹ́ kí lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid jẹ́jẹ́ mọ̀ pé Atletico Madrid wọ́n ti wọ èèyàn kankan nípa ti agbábọ́ọ̀lù ìyẹn Julian Alvarez tí wọ́n rà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ọjọ́ àná yìí ni wọ́n kéde rẹ̀ ní gbangba wálé àgbẹ̀ àti rà ó pẹ̀lú rọ́gbòrọ́gbó lẹ́yìn tí àsọyọ̀rọ̀ wà láàrin ikọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Manchester Manchester City àti ikọ̀ agbábọ́ọ̀lù eh, Atletico Madrid gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́rìnlélógún ni ó ń ṣe bẹ́ẹ̀ ló ṣèrànlọ́wọ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina láti gba ife ẹ̀yẹ àgbáyé World Cup ní ọdún 2022 ó tún gba Copa America ní ọdún 2021 àti ọdún 2024 ó wá sọ di mímọ̀ lánàá pé òun yóò máa sọ wípé ó dàbọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù tó ti ṣe ìrànlọ́wọ́ fún òun látìgbà tóun ti bẹ̀rẹ̀ ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun ìyẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ bí Alvarez ṣe sọ di mímọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ní àná òde yìí ó ní inú ikọ̀ agbábọ́ọ̀lù yìí lòun ti rí ìdàgbàsókè nípa ìrìn àjò bọ́ọ̀lù alákòóṣẹ̀gbá bẹ́ẹ̀ kò bá gbàgbé Alvarez yìí ó ti gbá góòlù mẹ́rìndínlógójì wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọgọ́rùn-ún lé mẹ́ta fún ikọ̀ agbábọ́ọ̀lù eh, Manchester City Pep Guardiola òun náà gbóríyìn fún pé agbábọ́ọ̀lù yìí òun nífẹ̀ẹ́ láti máa ṣe ohun tó dáa láwùjọ àwọn akẹgbẹ́ rẹ̀ eléyìí ló ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Alvarez ẹ̀yẹ́ kí n lọ sọ́dọ̀ ẹnìkan tó ti fi gbà kan ní jẹ́ ọmọ orílẹ̀-èdè Argentina agbábọ́ọ̀lù wọn kódà ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àti Barcelona ẹ wò ìyẹn Sergio Aguero òun ló ti sọ di mímọ̀ pé wá rò wípé Arsenal kò sí ìyà tó lè jẹ wọn ní sáà tuntun tó fẹ́ bẹ̀rẹ̀ yìí o ìyà lè jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bí o ti ṣe sọ di mímọ̀ pé lótìtọ́ àti lòdò wọn parí sí ipò kejì ní ní sáà tí ó kọjá nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ife ẹ̀yẹ náà fún ìgbà kejì ìyẹn EPL ìgbà kẹta ní àárín ọdún tí mẹ́rin tí Pep Guardiola ti lò pẹ̀lú wọn ẹni tó wá sọ di mímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ìdífẹsẹ̀wọnsẹ̀ ìdíje EPL tó fẹ́ bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí Aguero wá sọ di mímọ̀ pé Arsenal òun rí wọn pé wọ́n ti dira dáadáa pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá wọn látàrí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ní ìrírí lágbóbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọ́n ti gbé wọlé ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín ìyẹn ò sọ wípé kò sí ipa agbábọ́ọ̀lù tí ò lè nà wọ́n àbí kò sí wípé wọn ò ní tọ́ ìyàwó gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé àwọn náà wọ́n ṣe náà ní sáà tuntun tó ń bọ̀ yìí ẹ̀yẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Aguero sọ nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹ jẹ́ kí n lọ sí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester Manchester United níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Everton wípé àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù kan Dominic Calvert Lewin òun lorúkọ agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń ṣe ń lọ́pọ̀ láti orú ikọ̀ agbábọ́ọ̀lù eh, Manchester United lágbára fún Eric ten Hag eléyìí ló tún mú wọn súnmọ́ ọ̀dọ̀ agbábọ́ọ̀lù yìí lẹ́yìn tí wọ́n ti gbé àwọn agbábọ́ọ̀lù bíi Lenny Yoro àti agbábọ́ọ̀lù ọwọ́ wájú Joshua Zirkzee eh, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe eh, gbé wọn láìpẹ́ yìí ẹni tí wọ́n tún ń retí báyìí òun ni Matthew de Ligt àti Nasir Mazraoui ní ọ̀sẹ̀ yìí ni pé wọ́n máa gbórí sínú ikọ̀ agbá máa kọlù Manchester United gẹ́gẹ́ bọ́dọ̀ ṣe wá lọ báyìí wọ́n ní wọn tí ì ṣetán lápá ti káràkátà àwọn agbábọ́ọ̀lù wọ́n sì ń tẹ̀síwájú eléyìí ni wọ́n tó fi súnmọ́ ẹni tí ń ṣe Calvert Lewin láti rí pé àwọn náà gbé wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Manchester United láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Everton ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù Man U ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Mm, Real Madrid àti Atalanta ẹni tí ń ṣe akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Carlo Ancelotti ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣe àfihàn àwọn agbábọ́ọ̀lù kànrìnkànrìn tó òun yóò máa lò nígbà tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù eh, Atalanta lẹ́nìí ẹ má gbàgbé o Kylian Mbappe wà láàrin wọn Vinicius Junior Jude Bellingham Rodrigo ni gbogbo wọn ti dé eh, lásìkò yìí láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá uefa super cup èyí tí yóò máa wáyé lẹ́nìí gangan ni ní ní pápá ìṣeré kan tí wọ́n pè ní eh, wòzọ́ ní orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè àgbáyé bákan náà wọ́n fi gbogbo orúkọ àwọn agbábọ́ọ̀lù tí Carlo Ancelotti ti pè wọ́n fi léde nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ẹ má gbàgbé o ìpè Real Madrid ni wọ́n gba uefa champions league ní sáà tó kọjá nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù atalanta wọ́n gba ife ẹ̀yẹ uefa europa league ní tottenham eh, Bayer Leverkusen ẹ rántí góòlù mẹ́ta tí Adémọ́lá Lúpọ̀ gbà wọlé ń bẹ̀ òun ló mú wọn débi tí wọn yóò ti máa kojú ikọ̀ agbábọ̀ Real Madrid lónìí oníyanṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo yín tẹ̀fẹ́ bá àtẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣe wa kò ní bàjẹ́ níbi làwọn tó rí wọn fún ti abala láti orí pápá BGI TV ojú níbi omi kì í ṣàmì polówó àfin tèmi nílò ìlànà lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí tẹ̀tẹ̀fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí ètò ojúmọ́ aláyọ̀ ó ń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 tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó ti wá ìyàngbèsè lẹ́yìn ìgbà tí wọ́n ṣe fìtìnọ́tì lórílẹ̀-èdè yìí látọwọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nsc àti ètò ìṣòwò tuc tí wọ́n gbé síwájú tí wọ́n gbé ìlọsùsìn wọn náà ní ààrẹ bọ́lá ahmed tinubu tó tọwọ́ bọ̀ tó sì di òfin wípé kí wọ́n máa san àádọ́rin ẹgbẹ̀rún náírà yún seventy thousand naira gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ ilé tó kéré jùlọ ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀wá gbọ́ ẹ̀wẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba àgbà lórílẹ̀‐èdè wa Nigeria yan Association of Civil Serv Senior Civil Servants of Nigeria yan ASCS òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo mọ́ àwọn gómìnà láti lè rí pé ẹnikẹ́ni kéèyàn yan gómìnà kí gómìnà tó bá kọ̀ láti san owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ní seventy thousand naira yìí wípé ó ń fi orí ọ̀ka ó fi hàn fún ní báyìí o ó kọ lẹ́tà sí ogun ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ wọn náà yun Shehu Muhammad òun náà ni ó ń sọ ọ̀rọ̀ yìí tí ibi tó ti ń dúnkokò mọ́ wọn wípé àwọn ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n ṣetán o láti fi ìfẹ̀hónú wọn láti yanṣẹ́lódì fún gbogbo ìjọba kí ìjọba ìpínlẹ̀ tó bá kọ̀ láti gbé irúgbésẹ̀ àti san owó yìí ó ń sọ eléyìí níbi ìpàdé àgbẹnusọ ẹlẹ́ẹ̀kanu irú rẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ èkó lẹ́yìn ìgbà tí ó ṣẹ̀ di ààrẹ ẹgbẹ́ náà tí wọ́n dìbò yàn níbẹ̀ ló ti ń sọ pé bí àwọn ìpínlẹ̀ kí ìpínlẹ̀ gbogbo tí wọ́n bá ṣe tán láti bẹ̀rẹ̀ sí máa san owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ wípé ẹ wò ẹ jẹ́ kí wọn náà kí wọ́n máa kọ́ lẹ́tà sí ogun ní kò pẹ́ kò pẹ́ yìí o ó wá rọ gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà wípé ẹ wá o ẹ dákun àwọn ìfúnni kó tó dá ní àgbàjà kájù òun náà ní o wípé níwọ̀n ìgbà tí ẹ̀ ń rí owó wọlé ẹ gbọ́dọ̀ lè ṣe àtúnṣe nínú ayé àwọn ènìyàn kí ìdàgbàsókè kó dé bá àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ ẹ̀yìn gbogbo ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé owó ti ń wọ àpò àwọn ìjọba ìpínlẹ̀ òun náà ti gbẹ́nu sókè sí o àti wípé kí wọ́n dáwọ́ ìnákúnà dúró gbogbo àwọn ibi tí owó ti ń bá jò níjọba ìpínlẹ̀ gbogbo kí wọ́n di wípé wọ́n di pátápátá o ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé owó tó ń wọ àpò ìjọba látọwọ́ ìjọba àpapọ̀ sí àpò ìjọba ìpínlẹ̀ wípé owó ọ̀hún náà ti gbẹnu lọ sókè wípé báwo ló ṣe máa wá kan sojú tí ò ní kán sáyà àyà náà yóò bínú o Muhammadu òun náà ló ti wá lọ gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ yẹn àwọn gómìnà gbogbo láti rí i wípé wọ́n gbé ìgbésẹ̀ lórí eléyìí tí wọ́n bá fẹ́ fi odi ọ̀ka hàn mú owó oṣù àwọn òṣìṣẹ́ tó wó kéré jùlọ ní seventy thousand naira yìí ohun tí yóò sì dálẹ̀ náà jẹ́ kí agbára rẹ̀ kọ́lọ́ jẹ́ kó ka nítorí pé ìgbà tó bá máa fi dìbì pé bí oṣù kìíní oṣù kejì oṣù kẹta ilé seventy thousand naira yìí àwọn gómìnà náà lọ sì ti ń dúnkòkò padà wípé àwọn ò ṣetán láti sọ seventy thousand naira nítorí pé owó yìí ó pọ̀ nínú owó tó jẹ́ kí àwọn san fún àwọn òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó ti bàjẹ́ kọjá àlàyé ó ti ṣàkóbá fún àwọn iléeṣẹ́ tá à ń gbójú rí pé níwọ̀n ìgbà tí iléeṣẹ́ wà ní orílẹ̀-èdè wa nàìjíríà àkọ́kọ́ yóò pèsè iṣẹ́ fáwọn ènìyàn ìkejì yóò mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà kó gbèrú sókè sí ṣùgbọ́n ó kàkà kó sàn lára yá àjẹ́ níṣe ló fà wọ́n sẹ́yìn báyìí nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà ni wọ́n sọ pé àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n tó àádọ́ta ní iye ní ẹ̀ka iléeṣẹ́ tí wọ́n ń po àwọn kẹ́míkà àpapọ̀ ìyún chemical and non-metal products òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ̀mínú lórí bí ìṣèjọba ààrẹ bọ́lá abẹ́ẹ̀dì tinubu bí ò ṣe rọrùn fún wọn rárá rárá wọ́n sọ pé àwọn iléeṣẹ́ aládàáni àti iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje kéréje báyìí náà ni wọ́n ti padà jẹgbàmí tí wọ́n kó gbàjẹ́ ó sọ nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wọ́n ní tẹ́ ọ̀ bá gbàgbé wípé àwọn iléeṣẹ́ tí wọ́n wà ní abẹ́ umbrella chemical and non-metallic product employers of, uh, of Nigeria confederation ní o sí ANMPEF òun náà ni wọ́n sọ pé gbà wọ́n forúkọ wọlé ni wọ́n lé ní ọgọ́rùn-ún iléeṣẹ́ tí wọ́n forúkọ wọlé ṣùgbọ́n nígbà tí wọ́n máa rí wípé àwọn iléeṣẹ́ kan ti ń gbá àgbà sẹ́yìn òun náà ni àwọn iléeṣẹ́ tí wọ́n ti kú bá wọn lé ní wọ́n ti lé ní àádọ́ta nìyí gbà bí wọ́n lè rí pé kí ni nǹkan tí ó fa gbogbo eléyìí náà ni wọ́n kó mo kó mo lòlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà òun náà ni kò ṣojú re kò ṣẹnu rẹ rárá bó ti mú kó mọ rárá fún àwọn iléeṣẹ́ yìí ìdí pàtàkì rẹ̀ táwọn onígbàdàgbà wọn tẹ̀wọ̀n fi sọ pé àwọn òṣèmọ̀ wọn ní kódà ìdá àdọ́rin ìdá ọgọ́rin nínú àwọn iléeṣẹ́ tó sì ń ṣiṣẹ́ tí wọ́n ti lè ju bóyá bíi ó lé díẹ̀ ní ọgbọ̀n lọ tàbí ó lé díẹ̀ ní ogójì lọ pé ìwọ̀nba iṣẹ́ báyìí òun náà ni wọ́n máa ṣe ń ṣe o yí gangan ló ṣokùnfà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ tó tó ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ní iye hundred thousand naira hundred thousand workers òun náà ni wọ́n dá dúró lẹ́ẹ̀kan náà tí wọ́n sì ní ibì kan àgbà lọ ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn o àjàǹtì ilé nígbà tí gbogbo àwọn iléeṣẹ́ tí à ń gbójú wò àkọ́kọ́ wípé wọ́n ò tún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ó máa tún ṣe ìkejì ń bẹ wípé bí wọ́n ṣe ń gbà àwọn èèyàn wọlé yóò tún mú ìjẹrùn báwọn ará ìlú òun náà ló di wípé wọ́n ń digbá dagbọn wọ́n ti ń kú ní orílẹ̀-èdè nàìjíríà èmi tí ò kú lórílẹ̀-èdè nàìjíríà kò ní agbára àti ṣe iṣẹ́ ẹ mọ́ ẹ wo nínú ìwé ìròyìn punch láàárọ̀ níyì oríṣiríṣi mà ló ń ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn ẹja ni pẹ̀lú olùṣọ́ àgùntàn ṣá torí wọn pẹ̀lú olùṣọ́ àgùntàn wòlíì ní o wòlíì obìnrin prophetess fọlákẹ́ ọlásọdé ọlásọdé àti akẹ́kọ̀ọ́ Dámilọ́lá Agbólóyìnjó <laughs> ìkíní jẹ́ ẹni ọdún márùndínlógójì èkejì jẹ́ ẹni ọdún mọ́kànléní ọgbọ̀n lọ́jọ́ ajé monde àná ni wọ́n ti wọ́n wọn lọ sílé ẹjọ́ látàrí pé kí ni wọ́n lùyàn ní jìbìtì wọ́n lù ní jìbìtì owó wípé àwọn fẹ́ ṣe oògùn abẹ́nú gbọ̀ngàn àwọn fẹ́ ṣe fún wọn òun náà ni àṣírí wọn fi tú ò tí wọ́n wọ́ lọ sílé ẹjọ́ májísírètì tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó lórí wípé wọ́n lùyàn ní jìbìtì mílíọ̀nù mẹ́jọ náírà àwọn méjèèjì yìí náà ni wọ́n fi ẹ̀sùn márùn-ún ni wọ́n fi ń kọ̀ wọ́n ìwà olè jíjà wíwùwà tí ò bá òfin mu kíkùnà sí ìsọyípọ̀ tó wà láàrin àwọn àti oníbàárà àti àwọn ẹjọ́ míì òun náà ní ilé ẹjọ́ ló gbọ́ láti ẹnu wọn àti ọmọ tó wọ́n wá sílẹ̀ ẹjọ́ yẹn iléeṣẹ́ ọlọ́pàá kàti ìpínlẹ̀ èkó ẹni tó ń ṣojú iléeṣẹ́ ọlọ́pàá kàti ìpínlẹ̀ èkó ti gba àwọn ìjẹ́jọ́ náà yún asp francis igbinusa náà ló sọ pé ọlásọdé àti damilọ́lá òun náà ni wọ́n hùwà ìbàjẹ́ òun náà ní oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ Ni ojúlé keje òpópónà jíde àgbáláyà ní agbègbè lẹ́kí ní ìpínlẹ̀ èkó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wọn ni arábìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ sarah ume òun náà ni wọ́n máa gbà níbi tí wọ́n ti sọ fún wípé wo a máa ṣe ìdáàbòbò fún ọ níbi tí ibikíbi tó bá wà àti wọ àti ọmọ rẹ òun náà ni a máa ṣe ìdáàbòbò fún ìgbé òògùn abẹ́rẹ́ gbòǹgbò eléyìí tí a fẹ́ lò fún ọ yìí náà ni yóò ṣe ìdáàbòbò fún wa àti ọmọ rẹ ọgbowó lẹ́ẹ̀kì náà gbowó lẹ́ẹ̀kì jìdé débi pé wọ́n fi gba mílíọ̀nù mẹ́jọ náírà lọ́wọ́ wọn wọ́n ní òun àti ọmọ rẹ ọ̀hún ọmọ rẹ méjì ni wọ́n máa sin ní gbẹ́rẹ́ o látòrí títí dé ìsàlẹ̀ oríṣiríṣi gbẹ́rẹ́ gbẹ́rẹ́ aláàkí gbẹ́rẹ́ ọlọ́kọ̀ gbẹ́rẹ́ aládàá gbẹ́rẹ́ oníbíléèdì òun náà ni wọ́n fi sàmì sí tí wọ́n fi dá bátàn sí wọn lára àṣẹyìnwọ́ ṣẹyìnbọ̀ ni wọ́n rí wípé ọgbọ́n jìbìtì òun náà ni àwọn arábìnrin méjèèjì ni wọ́n ń lò tí wọ́n sì fi gba òun ní ọwọ́ òun. ẹ wo ó dàbí eré kì í ṣeré ó dàbí àwàdà kì í ṣàwàdà ní ọ̀pọ̀ ìgbà ni ẹnu ti máa ń kun ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ àti ti ìjọba ìpínlẹ̀ ìyẹn àwọn federal medical center ti general hospital lórílẹ̀‐èdè wa nàìjíríà látàrí ìwà burúkú eléyìí tí wọ́n wò ìwà kòkànmí ìwà ìbìkítà ìwà ìnáni ìwà ìnáni ẹ̀mí ìwà ìnáni àwọn tí wọ́n jẹ́ aláìsàn wọn níbẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹnu ń kùn wọn pàápàá jùlọ ní ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí ń bẹ ní ìlú Abẹ́òkúta òun náà ni wọ́n máa sọ pé wọ́n máa ti tún ọmọdébìnrin kan dá kódà tó jẹ́ kó bani nínú jẹ́ púpọ̀ ọmọdébìnrin ló jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tí orúkọ rẹ̀ jẹ́ Àbíọ́dún Mọ́fẹ̀yìntolúwa Olúwapùnmi ló jẹ́ pé ọjọ́ ọ̀la rẹ̀ ni wọ́n ti tọwọ́ bọ̀ tí wọ́n ti sọ òkùnkùn sí ọmọdébìnrin ọ̀dọ́bìnrin yìí òun náà ni ó jẹ́ akẹ́kọ̀ọ́ àṣekágbá ilé ẹ̀kọ́ ládòkè akíntọ́lá fásitì eléyìí ti bẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé ní kòpẹ́kòpẹ́ náà ni yóò parí ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n tí ó ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn Federal Medical Center ní ìlú Abẹ́òkúta ní oṣù kìíní ọdún 2021 nígbà tí ó kófìrí wípé òun fẹ́ máa níbi ibà ní ara òun ṣùgbọ́n o ibà òun náà ni Mofẹ̀yìntolúwa Abíọ́dún ni ó sọ pé ó dàbí ni pé ó ń ṣe òun ṣùgbọ́n nígbà tí ó gbé ara rẹ̀ lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ wo àti rìn àti sọ̀rọ̀ ló bá dogun ló dẹ̀ ti kẹ kódà ló sọ Abíọ́dún Abíọ́dún mufẹ̀yìntì olúwa ló sọ di nǹkan míì ló sọ di abarapá láàrin ọ̀sán gangan tó jẹ́ pé ọjọ́ ọ̀la ọmọdébìnrin yìí òun náà ni kò dájú mọ́ látàrí ìwà ìbìkítà eléyìí tí mọwùsì àgbàlá ọmọdébìnrin yìí eh, kẹlẹdùmarè ó ṣe àánú wa ni eh, ẹjá lọ ọjà nígbà bá padà dé kí n máa tẹ̀wájú à ń ṣe àyájọ́ àwọn ọ̀dọ́ lágbàńlá yìí pátápátá kí ni ọ̀rọ̀ tí ààrẹ ti ń bẹ lórí àlefẹ́ lè kí lóun náà tó sọ fún àwọn ọ̀dọ́ ẹjá lọ sókè lọ́gbà bá padà dé àmọ̀wò náà ẹ̀kúnrẹ́rẹ́ rìn à ń bọ̀. èmi ni aláìlúwà ọba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 ó mà òun mà gbóṣùbà kárí fún gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà náà látàrí gúdúgúdú méje àti yàyà mẹ́fà pẹ̀lú oríṣiríṣi ọgbọ́n àtinúdá eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń lò láti lè fi gbé ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ètò ìmújìnlẹ̀ tí wọ́n lè fi gbé jáde àtẹ̀jáde ìhun náà ló ń jáde ní láti lè fi sàmì sí àyájọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé lórílẹ̀-èdè nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni ó tún ti ń rọ àwọn orílẹ̀-èdè nàìjíríà láti lè ní èròǹgbà ìrònú síwájú sí ju bí ó ti yẹ lọ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo agbára orílẹ̀‐èdè yìí òun náà ní ibẹ̀ ní ọwọ́ àwọn ọ̀dọ́ orílẹ̀‐èdè wa nàìjíríà àti wípé o láti ẹ̀mí àti lè mú àtúntò àti àtúnyẹ láti lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà lẹ́ka ti ètò ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ó gbé ìlú sókè sí dáadáa ìbẹ̀ ní ọwọ́ àwọn ọ̀dọ́ àtẹ̀jáde àwọn náà ló jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí i lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn èèyàn olóyè àjòyìn ngilalẹ̀ níbi tó ti ń sọ wípé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà náà ló sọ wípé àwọn ọ̀dọ́ ò ẹ pàápàá jùlọ òun náà ni wọ́n lè sọ ètò ètò ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n lè sọ di òbítíbitì owó lórílẹ̀‐èdè wa nàìjíríà Ni wọ́n yẹ sàmì sí àyájọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé ní ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n pe àkọ́rí ti tọdún 2024 ní wípé eh, eh, gbígbèrú àwọn ọ̀dọ́ ní ọ̀nà ah, ìmọ̀ ìjìnlẹ̀ láti lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu gbóṣùbà kalẹ̀ fún àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn tí ó wà ní agbe èbúté mẹ́ta lórí bí wọ́n ṣe ń lo oríṣiríṣi ọgbọ́n láti lè fi lè rí pé wọ́n gbé àwọn nǹkan kan kalẹ̀ ó ní pàápàá jùlọ àti àwọn tí wọ́n wà ní agbègbè àbá níbi tí wọ́n ti ń ṣe aṣọ lóríṣiríṣi ó gbóṣùbà kalẹ̀ fún àwọn tó wà ní apá àríwá ilẹ̀ wa náà ní ti Kánò níbi tí àwọn náà tí wọ́n ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé lóun tòun òun mọ̀ wípé àwọn ọ̀dọ́ wọn yọ̀ lẹ́wù àwọn ọ̀dọ́ wọn ṣàkítímápá wọn sì ń gbìyànjú òun sì nígbàgbọ́ nínú wọn pé àwọn gbọ́ngàn ni wọn yóò sọ orílẹ̀-èdè nàìjíríà yìí ń di ńlá gẹ́gẹ́ bí a ti fẹ́ nítorí pé àwọn kan ní ọjọ́ ọ̀la wa. nínú ìwé ìròyìn daily trust ní àárọ̀ òní yìí olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú apc olóyè àgbà jésù tẹ́gà ọ̀nàpàṣà jésù tẹ́gà ọ̀nàpàṣà òun náà ló mà ti ra ẹ̀wọ́ ẹ̀bẹ̀ tó tún ti ń gba orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ó máa ń gbà ní àmọ̀ràn wípé ó nílò láti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan eléyìí tí ó pójú òṣùwọ̀n àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣàgbékalẹ̀ yìí àwọn náà ni àwọn ìgbìmọ̀ tí yóò máa lè sọ pé àwọn ò ohun táwọn fẹ́ gbajúmọ̀ òun náà ni láti lè kọ́ orílẹ̀-èdè nàìjíríà dáadáa látòrí ìpinnu ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà yìí ó sọ pé lóòótọ́ ni o àti lódodo ni pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ní ìpinnu tó dáa fún ìtọ̀rọ̀ àjò orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ó nílò àwọn ìgbìmọ̀ kan tó máa gbé kalẹ̀ tí wọ́n lè jẹ́ kí ìpinnu náà kó wá sí ìmúṣẹ tí yóò máa ràn wọ́n lọ́nà ọ̀pọ̀ṣà òun náà ni ni wọ́n mọ̀ sí ẹni tó jẹ́ olóòótọ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu ló pe ló sọ wípé ààrẹ bọ́lá ahmed tinubu báyìí òun náà ni òun ti dúró tì látìgbà tí ó ti ń bẹ ní èkó wípé kódà òun ṣetán láti ràn án lọ́wọ́ láti lè rí wípé òun náà jẹ alábàáṣiṣẹ́pọ̀ nínú ìrètí ọ̀tun ìpinnu tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ó ní ìyé ààrẹ bọ́lá ahmed tinubu lórí fọ́nà fídíò rẹ̀ òun náà ni olóyè yìí ló tún sọ̀rọ̀ olóyè nínú ẹgbẹ́ òṣèlú apc yìí òun náà ni ó tún sọ̀rọ̀ ni pé ààrẹ bọ́lá ahmed tinubu lórí rẹ̀ òun náà ni gbogbo àwọn ìpinnu ilé tí ó gbé yìí ó gbọ́dọ̀ máa gbé ìgbésẹ̀ lórí rẹ̀ dáadáa o ọ sọ wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pín àwọn ìrẹsì àti àwọn ajílẹ̀ káàkiri apá àríwá ilẹ̀ wa kódà òun náà ni wípé gbogbo ìgbìyànjú yìí kò lò tán bí kò ṣe pé kí ààrẹ bọ́lá ahmed tinubu ó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò máa gbájú mọ́ bí wọn yóò ṣe máa mú àtúntò àti àtúnyẹ bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí wọn yóò lè kọ́ orílẹ̀-èdè nàìjíríà ní bó ti tọ́ àti bó ti yẹ. ẹ wo ní ìpínlẹ̀ nasarawa ikú tó ń pojú gbẹni òwe báyìí òun náà ni ó máa ń pa fúnni o àwọn onígbìmọ̀ asòfin ìpínlẹ̀ òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fi àìdùnnú wọn lórí bí ìjìnigbé bó ṣe ń lọ lóòrèkóòrè ní ìpínlẹ̀ ọ̀hún náà ilé náà ló ń jẹyẹ lẹ́yìn àṣẹ ti àwọn alága ìjọba ìbílẹ̀ mẹ́tàlá ní agbègbè kan tí wọ́n ti pawọ́ pọ̀ tí wọ́n sì fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn lọ́balọ́ba àwọn agbègbè yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ ọ̀hún náà níbẹ̀ ni wọ́n ti wá wọ́n ti bẹ̀rẹ̀ ní gbìyànjú láti lè wá ìyanjú sí ìdojúkọ tí àwọn ń dojúkọ yìí níbẹ̀ ni wọ́n ti ṣe ìpàdé àpérò lórí ètò ààbò tí yóò fi wá ìyànjú pátápátá sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún náà ni tó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ nasarawa ìyẹn muhammed ọ̀yáǹkì òun náà ni ó mú ọ̀rọ̀ òun náà wá sí ilé ìgbìmọ̀ aṣòfin ní àná òde òní níbi tí ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà dánládì jàtáwò tí òun náà tí ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀rọ̀ tí igbákejì rẹ̀ tó sọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí rẹ̀ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ gbogbo ìwà tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún náà tí ó wù òun náà ni kò bá ojú mu tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ pẹ̀lú gómìnà tí ń bẹ lórí àléfà yìí lọ́nà àti lè wá ìyanjú sí ètò ààbò ilé ìtìlú mẹ́ẹ̀ tó fi fà á tí wọ́n fi jẹun ìyàn gbé ní ọ̀sán gan òòlù àti òwúrọ̀ ní gbogbo ìgbà wọ́n ti wá pe àwọn ẹ̀ka tó ń bí sí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún náà láti lè tètè rí wípé wọ́n bá wọn wá ìyanjú sí ètò eléyìí. ẹ wo ẹja wa máa ṣọ́ra báyìí ó dàbẹ̀ ní wípé àwọn amòòkùnṣìkà àti wípé wọ́n fẹ́ pa ohùn mọ́ agogo wa lẹ́nu wọn wọ́n ní àwọn ẹnikẹ́ni èèyànkéèyàn tí wọ́n bá rí tó ń pè fún ìtúká lórílẹ̀‐èdè nàìjíríà ní kòpẹ́kòpẹ́ yìí wọn yóò tọ́ bọ̀ ọ́ tí yóò fi dòfin o wípé ẹnikẹ́ni tí wọ́n bá rí tó pè fún ìtúká lórílẹ̀‐èdè nàìjíríà wípé kó lọ́ọ́ fi ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gbọ̀n kó lọ́ọ́ fi gbára o tí ò bá fẹ́ lọ sẹ́wọ̀n kó san ten million naira ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ ní gbèrò lórí ìgbé àbádòfin kan ilé tó ń pè fún kí ẹnikẹ́ni tí wọ́n bá rọwọ́ tó tí ó ń pè fún ìtúká lórílẹ̀‐èdè yìí tàbí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n ń pè fún ìtúká lórílẹ̀‐èdè yìí kí wọ́n lọ fi ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gbọ̀n kí wọ́n lọ fi gbára àti tàbí kí wọ́n san owó ìtanà mílíọ̀nù mẹ́wàá náírà lórí ìwà burúkú eléyìí tí wọ́n wò yìí ó náà ni ó wà lára àwọn ìwé àbádòfin ti tọdún twenty twenty four eléyìí tí wọ́n ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ láti lè jẹ́ kó di òfin nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni wọ́n ṣàlàyé pé gbogbo ìwà yìí náà ni wọn yóò máa kà sí ìwà ọ̀daràn ìdàlúrú àti ìwà ìbàjẹ́ látọwọ́ àwọn mẹ̀lẹ́gbẹ́ òkùnkùn tàbí àwọn agbésùnmí tàbí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kí ó dàrú ìwé àbádòfin ọ̀hún náà òun náà ni ẹni tó jẹ́ abẹnugan olóògbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà fúnra rẹ̀ ní Tajudeen Abbas tí ó léwájú rẹ̀ òun fúnra rẹ̀ báyìí náà ni oléwájú ọ̀hún náà níbẹ̀ ni wọ́n ti sọ pé ó ti wọ ìpele kíkà aláàkọ́kọ́ ó sì dúró fún ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá ṣe ìpàdé ẹ bákan náà nínú ìwé àbádòfin ọ̀hún náà ni wọ́n tún ti ń sọ wípé ẹ yóò di òfin nígbà tí wọ́n bá rọ́wọ́ tó ẹnikẹ́ni tó bá ń bá ohun tó jẹ́ bíi àmì ìdánimọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó bá ń bàjẹ́ tàbẹ́ni tó ń ba orin ògbó orílẹ̀-èdè wa nàìjíríà tàbí fífi jíjẹ́rìí orílẹ̀-èdè nàìjíríà ní pílẹ́jì ìpèkónítọ̀hún náà kí ó lọ sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá tàbí kó lọ fi kó lọ san owó owó ìtànà tó tó mílíọ̀nù márùn-ún náírà kó lọ sọ sí àpò ìjọba bákan náà nínú ìwé àbádòfin yìí wọ́n máa sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá rí tó di ojú ọ̀nà yálà bóyá wọ́n fẹ́ lù wọ́n wọ́n di ojú ọ̀nà tàbí wọ́n ṣe patí wọ́n di ojú ọ̀nà onítọ̀hún ó ti bà ojú orílẹ̀-èdè nàìjíríà ó mà ti bàjẹ́ o ìpè onítọ̀hún yóò lọ lo ọdún márùn-ún nínú ọgbà ẹ̀wọ̀n tàbí kó san owó náà mílíọ̀nù méjì náírà ẹ wo ìròyìn náà ni màmá fi káàdì ìròyìn nílẹ̀ láàárọ̀ òní ìyá ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì BGI TV yé ẹ má gbàgbé ẹ bá wa ṣe rẹ̀ ẹ jẹ́ kó délé kẹ́ ẹ jẹ́ kó dóko níbi gbogbo tẹ̀sí náà fàlẹ́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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.